àjọ tí kìí ṣe ti ìjọba tó ń pèsè ìtọ́jú ìwòsàn àti ìtọ́jú fún àwọn tí ó wà ní ọgbà ẹ̀wọ̀n ní onírúurú àwọn ètò gbogbo eléyìí tí wọ́n dorúkọ láti lè mú kí ìwà ọ̀daràn dínkù láti dín ìṣẹ́kù láwùjọ àti láti ran àwọn tó kù díẹ̀ káàtó lọ́wọ́ pàápàá àwọn tí a ti pa tì láwùjọ nípa pípèsè ètò ìrànwọ́ láti lè mú kí wọ́n padà jẹ́ èèyàn re àti fún àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n àti àwọn tó ti kúrò lọ́gbà ẹ̀wọ̀n kí wọ́n lè gbé ìgbé ayé tó dára ní àwùjọ wa ìdí rèé tí ẹgbẹ́ náà eléyìí tí ọ̀mọ̀wé Nathaniel Oyinlo ìdarí rẹ̀ ṣe gbé ètò ibùdó ìkàwé fún ètò ẹ̀kọ́ gíga ilé ẹ̀kọ́ alágbèélékà ibùdó ìgbé àwọn ọmọ sí àti iléeṣẹ́ kíkọ́ni ní ètò irun gígẹ̀ fún àwọn ìwé tí wọ́n wà ní ọgbà ìtọ́jú ìwà ọmọ ẹ̀dá tí ó wà ní ìbàrà nílùú abẹ́òkúta ti ṣe ìpínlẹ̀ ògùn ètò tí wọ́n gbé ṣe ní ọdún yìí ni wọ́n gbé kalẹ̀ láti yọjú àwọn ọ̀dọ́ tí wọ́n ní ẹ̀bùn orin jáde kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ dá ibùdó ìkọ́ni lẹ́kọ̀ọ́ orin sílẹ̀ ní ọgbà àtúnṣe ìwà ẹ̀dá náà níbi tí wọ́n ti máa ṣe ìrànwọ́ àti ìrònúsókè fún àwọn tó wà ní ọgbà àtúnṣe náà kí wọ́n lè máa mú kí tálẹ́ǹtì wọn dàgbà sókè pàápàá lẹ́yìn tí wọ́n ti parí àtùkò tí wọ́n yóò lò ní ọgbà àtúnṣe ìwà ẹ̀dá náà tán àwọn ọ̀dọ́ mẹ́jọ tí wọ́n ní ohùn orin dáadáa ni wọ́n parapọ̀ ni wọ́n kópa nínú ètò ìdíje orin kíkọ náà níbi tí wọ́n ti kọrin aládìídùn pẹ̀lú ohùn wọn tí àwọn agbátẹrù ètò náà sì fi ẹ̀bùn tó yẹ tí fún àwọn tí wọ́n fọmọ yọ níbi ètò náà. National Center níbí o lè ṣàwárí òkú rẹ̀ nànà. National Center ilé ọgbọ́n National Center. ọ̀gá àgbà tí ó ń bójútó ọgbà ìṣàkóso ìwà ẹ̀dá ti ìbára correctional center ayọ̀dèjì shuaib tí ó gbóṣùbà fún àjọ tí kìí ṣe ti ìjọba hospital and prison welfare initiative yìí fún ṣíṣí ààyè ọ̀tún sílẹ̀ ní ibùdó náà ṣe àlàyé pé fún àwọn tó wà ní ọgbà náà tí wọ́n sì ní ìwà rere bá lè rí ẹyin ju àánú ìjọba gbà kí wọ́n tú wọn sílẹ̀ tán irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọn yóò máa mú kí tálẹ́ǹtì wọn túbọ̀ dàgbà lẹ́yìn tó bá ti kúrò nínú ọgbà àhámọ́ náà tán eléyìí tí ó sì rí sí ìlépa gbígbé àjọ náà kalẹ̀ wọ́n ṣètò ìfẹsẹ̀wọnsẹ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láàrin ikọ̀ àwọn tó wà ní ọgbà àhámọ́ náà àti ikọ̀ ọ̀mọ̀wé Nathaniel eléyìí tí ikọ̀ DCC wọ àwọ̀ yẹ́lò elérèfé ti borí fún ìpele àwọn ọkùnrin nígbà tí ikọ̀ Dr Nathaniel sì borí ní ìpele àwọn obìnrin àjọ tí kìí ṣe ti ìjọba tí ó ń pèsè àánú àti ìrànwọ́ fún ètò ìwòsàn àti ayédáadé àwọn tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n yìí ni wọ́n ti agbátẹrù àwọn ẹlẹ́wọ̀n mọ́kàndínní àádọ́ta nínú ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ tí wọ́n sì kọ́ àwọn mìíràn ní iṣẹ́ àṣìdídẹ́ ṣíṣe iṣẹ́ Kampala àti tí wọ́n sì tún mú kí ètò ìrànwọ́ náà lọ sí àwọn ọgbà ẹ̀wọ̀n mìíràn tó wà káàkiri ìpínlẹ̀ Ògùn àti láwọn ìpínlẹ̀ mìíràn ní orílẹ̀-èdè Nàìjíríà Yẹmi Dalemo ló jábọ̀ ìròyìn